ẹ̀yin náà rí bí ẹ rí bí feedback review àwọn customers mi ṣe ni mo ṣe ń wá this is the stress this is the, this is how I left home since yesterday mi ò tí ì wẹ̀ mi ò tí ì fọyín bẹ́ẹ̀ ṣe ń wò mí I have left home since yesterday and I'm still on the road look at it you can see we are sitting on the floor on the road the tire of our vehicle that packed our load get busted. We don't have anywhere to sit down to sit on the road. Ẹ̀yin yẹn ìyẹn túmọ̀ sí kẹ́ how struggle I have been struggling. But that's far the far that I'm still going as far as any level to put food on the table for my children, some people still believe that the next thing for them to do for me is to bring my business down. Can't you see those people are wicked? If I have eh, any other names to call those people, apart from wickedness, I will have named them. And you know already, mo please. Why? ṣẹ́rí pónúgbó la wà and i'm not the only person here but i don't want to show some of the, the, the rest of the people ṣẹ́rí báyìí ṣẹ́rí pónúgbó la wà ṣẹ́tìrí ṣẹ́tìrí pónúgbó la wà ṣẹ́tìrí pónúgbó la we are here Taya moto baji. a ti kúrò Lati. láti eleven eleven a.m. ẹ pẹ̀lẹ́ góòtù ló ah ó mọ̀ tí mo ẹ̀ pé mò ń sọ pé ká ẹ dọ́ọ̀jì pọ́tò yẹn lẹ́ẹ̀kan ẹ rí i pé mò ń gáìdì yín pé ẹ máa dọ́ọ̀jì pọ́tò ẹ máa dọ́ọ̀jì pọ́tò. ẹ̀yin èèyàn ṣẹ́yìn náà rí báyìí ẹ jẹ́ ká máa ẹ jẹ́ ká máa support obìnrin tó bá ní akíkanjú láti ṣiṣẹ́ gbogbo akọ́lá máa jókòó tá a kàn máa ṣe anyhow àbí tá a máa máa jòkó tá a máa máa retí monetization àbí tá a máa jòkó tá a máa máa wo wípé òkè o let a man come and put food on our table àwọn ọkùnrin gan sìn wọn ọ̀rẹ́dì láti láti láti láti para wọn fún ẹni obìnrin kankan ọkùnrin ọ̀rẹ́dì láti para ẹ̀ fún ẹni obìnrin kankan sìn if you are putting ten naira tọkùnrin bá mú ten naira lẹ̀ wọ́n gbọ́dọ̀ gbìyànjú láti mú five naira lẹ̀ ìgbà yẹn ni wàá tó jẹ́ obìnrin it's not that pé bóyá ọkọ yẹn náà kì í ṣọkọ rárá because you all believe that pé ẹ eh, tóbìnrin bá ti ń ṣiṣẹ́ ọkọ ẹ eh, ọkọ ẹ ò rárá ẹ má jẹ kòkòrò ìgbà tẹ máa dúró pé kókùnrin ṣàṣekú try and assist your husband assist your man tó bá assist gan wàá lẹ́nu ọ̀rọ̀ nílé ah God bless you dad wàá ní ẹnu ọ̀rọ̀ nílé. Nigeria of of of, of these days kò gbà pé kéèyàn kéèyàn kan ṣàṣekú we will all work we are we will assist each other we will assist each other bẹ́ẹ̀ni so guys we are still on the road o a ṣì wà mẹ́sì sí yesterday àdẹ̀tí ah, mọ̀ká tá a ṣe máa wọlé báyìí náà. Tóyìn Ìdó Ọ̀gàngàn African store ṣe rí the only thing tẹ́ lè fi support mi láti assist mi ni pé ẹ bẹ̀rẹ̀ sí ní place ọ̀dà yín ẹ patronize mi ó yá ẹ mọ pé ọ̀dà ń tẹ́ bá fẹ́ ẹ mọ sọ ẹ jẹ́ ń bá yín páàkì ọ̀dà yín kí n send ẹ sí yín thank you ma afọ́jú gbèrí gbé orúkọ yẹn lágbára o carry my sister thank you ma that is how we hustle ko e, tẹ́tí ẹ̀rí tó bá ti jẹ́ ojúlówó ọmọ èkìtì wéè lè yọlẹ́ ọba tí mẹ́ẹ̀ṣọ́ máa lè kọ́ ẹ̀ ṣe olórí burúkú ọmọ both ọkùnrin àná obìnrin torí kọ́ bá lọ́mọ èkìtì kan jalè kan bá yóò mú pẹ́rẹ́ kan bá mú ọ pẹ́rẹ́ èkìtì mú ní iṣẹ́ o náà ìjọ ni láàyè ajó ọ̀dànù hmm. dáná sórí rẹ̀ àsun ọ̀dànù torí ẹgbẹ́ rẹ̀ ṣoṣẹ́ ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ rẹ̀ kọ́sù wàá wo olè lírí gíga wà láìta láì súnmọ́ ibilẹ̀ tọ́wọ́ bá tẹ̀ ẹ́ pẹ́ kọ́ bá lọ́bìnrin lẹ́kìtì gan kọ́ dọ́kọ́ ìyá kà jẹ́lé lọ́lọ́ọ̀nì ìyá jẹ́ àdùnrán rẹ̀ àjòyí rẹ̀ àjòyí rẹ̀ àjòyí àbárẹ̀ àjòyí èyí rẹ̀ so ìdí tó ẹ ṣe máa rí tọkùnrin àtobìnrin èkìtì we all do àwọn ọmọ àwọn tó bá pera wọn lọ́mọ èkìtì tán bá wà ní diaspora tẹ bá rí i pé wọn ò ṣiṣẹ́ ọmọ àlè ni wọ́n ẹ lọ check genotype wọn wọn kì í ṣe ojúlówó ọmọ èkìtì they are bastard ẹ lọ wo dáadáa tó bá lẹ́kìtì tó travel out ẹ rí i pé iṣẹ́ wọn á pọ̀ ju iṣẹ́ normal normal person lọ torí wọ́n á ṣe iṣẹ́ dáadáa torí ọmọ bó ṣe fi lélẹ̀ sí wọ́n wípé àwọn ẹgbẹ́ wọn nílé gan-an rọ́ọ̀zù ni kò sẹ́gbẹ́ wọn tó wà nílé tó ń so it's not a big deal it's not a barrier pé ẹ ẹ ọmọ ẹ obìnrin ṣiṣẹ́ lẹ́kìtì ń bí àtọkùnrin àti obìnrin ló ń ṣiṣẹ́ kò sóbìnrin kò sóbìnrin kan tó máa ṣàṣe kú ń bí. ah God bless you ọlọ́bìnrin gan ṣiṣẹ́ jọ ọkùnrin lọ àwọn Ìgbò ló ń sọ̀rọ̀ yẹn o obìnrin gan ọ ṣiṣẹ́ jọ ọkùnrin lọ. obìnrin obìnrin gangan ọ ṣiṣẹ́ jọ ọkùnrin lọ so kẹ mọ́kàn kẹrò pé kẹ má lọ fọ́ bẹ́ẹ̀ ni o obìnrin obìnrin gangan obìnrin gangan gan ọ ṣiṣẹ́ jọ ọkùnrin lọ. Ah, oh, hey now, now you won't speak Yoruba now. Ah. So oh, make I just make I just assist you speak am. Abi. Eh. Hey now, I, I dey speak am like Igbo ba. Hey now. So ẹ̀yin èèyàn mi, na so Tóyìn Dọ́gàngán ẹ wo mo ṣì wà nù gbọ́ báyìí sẹlẹ́bù eh, ayérayé wà nùgbò tí ń họ́zù ẹ̀ eh, àṣẹ ń bọ̀ ni àwọn ilé yà àfọ àṣẹ sẹlẹ́bù wa ẹ̀wò bá orí títì mọ́ jókòó mi ò pọ́ọ̀ṣì débẹ̀ ẹ jẹ́ ń tanná kẹ́ mi dáadáa ìyìn pọ́ọ̀ṣì o aláìtúṣì kankan kẹ́kẹ́ kẹ́kẹ́ tí ó ti yá ni. a ti fẹ́ máa lòdù. ẹ eh, a ti fẹ́ máa lòdù báyìí ọ̀nà ó yá o ẹ̀gbọ́n so a ti fix táyà wa ọ̀ ti yá. Thank you for the ẹ ṣé jàre oh, bàbá ẹ ti ń pè bàbá mi ti ń pè mí ọ̀hún tí ìrí ni wọ́n ti ń pè mí ṣé ti rí mi báyìí lórí títì ṣé rí mi lẹ́lẹ̀ ṣé ti rí mi báyìí lórí ilẹ̀ ńlẹ̀ mo jókòó mi ò dẹ̀ fọ́ ṣé ojú àná ojú tí ò tí ì wẹ̀ ṣé rí mi ò tí ì wẹ̀ o ṣé rí bíútì mi bó ṣe wà no package ṣé rí pé irú mi ti máa yẹ pé mo jẹ́ lóṣù àtìkè ni kán bá mi lọ́sàn kí n kàtíkè kán bá mi lóru kí n kàtíkè àṣírí mi á tú báyìí náà mi nílé ṣe láìbù tí mò ń ṣe sọ́ni pé kò sí fíútà sọ́ni pé mi ò ṣe mi ò lẹ́run mọ́jú mi ò ṣe nǹkan kan wo ìkànnà mi mi ò mi ò lọ torí mi ìlówó tí màá fi ṣe mi kò sówó mm, àmì náà mọ̀ pé ebi ni mí ọmọ oko tó jẹ́ ebi nà tí ò sówó lọ́wọ́ mm, as you all mm. my second son name is Ebina abi so you all know that kò so I can manage him. so that is it guys we are still on the road o. ṣé rí àwọn ẹja tó fresh dáadáa ẹja tó tóbi tó níṣu ẹja tó tóbi dáadáa that wà òkè tó to pa natural fish ni tèmi me. ò tàtàkùtà fún yín mi ò ta pọ́ńdẹ́ja ẹ̀yin náà mo ká ní pé pọ́ọ̀dù ní ṣé màá ṣì wà lọ́nà by this time látàná látàná látàárọ̀ àná ṣé máa ṣì wà lọ́nà níta fi mọ̀ pé òríjínà ni Tóyìn ń tà nìyẹn lẹ́yìn Tóyìn wà láì kò sẹ́ni tó tún tòríjínà mọ́ ọlọ́run ẹ lọ gọ́gù ẹ̀ Tóyìn nìkan ló ń tòríjínà ẹ gúgù ẹ̀ wọ́n sọ fún yín the natural fish seller in the Nigeria Tóyìn dúró gangan ni ẹ má lọ fọ ẹ má jẹ kán tàtàkùtà fún yín oríṣiríṣi àwọn kan ti ń polówó ṣe ọláwọn ṣe ṣàkìlẹ àwọn ṣàkìní London ṣàkìní kìnní kan the same chemical yẹn náà ló ń fún yín jẹ wọ́n fẹ́ dàbí tóyìn kò lè dàbí tóyìn torí pé tóyìn will give you natural them they will give you chemical so it's quite different the difference is highly highly different tó yé yín highly highly different the difference is highly different you dey hear that english ba. Uh -huh so òyìnbó gangan ni mò ń sọ fún yín yẹn àbáyẹ kan tàn yín jẹ oríṣiríṣi àwọn kan ti lọ dìde báwọn ti lọ lálẹ́ wù àwọn ṣe kinní kan doorstep èdè kinní kan a month kinní kan a week a seconds wọ́n máa lọ rà nínú níbi tó ti ń pẹran lọ́dọ̀ ọ̀hún bẹ́ẹ̀ àwọn fake ẹran oní three months old tán sáré bá yín bá yín fún lábẹ́rẹ́ tán sáré bá yín ṣe wọ́n á gbé wá sí doorstep yín dá ṣe kẹ́míkà tẹ̀ ń sá fún náà náà sì tún padà fún yín jẹ they want to use all means to give you that chemical and you are running away from chemical so if you want to run away from chemical fully just contact me ó máa wọ́n o ẹja sọ́kòdókò yẹra wa o ó wọ́n o ṣùgbọ́n ẹ máa bá ń bẹ̀ natural ni ẹrangbẹ́ natural ni goat meat natural ni bẹ́ẹ̀ ni awó ìgbín natural ni ẹja gbígbẹ́ edé. Egusi Ogbolo na natural. Don't, de- don't let them deceive you. Just call this number I pin down 081 6468 096. So, guys, let's be going. I beg. Oh, yeah. Bye bye. Bye bye, guys.